فتحت أبواب الجنة وغلقت أبواب أبواب جهنم وخلدت الشياطين متفق عليه أنا بإسلام الله رمضان Terus kita menjadi, jadi kita mengelola Tuhan Rasulullah bó ti súnmọ́ bẹ́ẹ̀ lórí yẹn wọlé ẹ̀sìn náà láti tó dé yìí lóbi lóbi wọlé ẹ̀sìn náà láti tó dé lóbi wọn àwọn àgbẹ̀dẹ ọ̀pọ̀ àwọn ọmọ tí ìdíbò yóò bá láyé. láti fi wẹ́ ọ̀run oṣù ọ̀dọ́ láti fi wo ọlọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ látara bẹ́ẹ̀ á ẹ̀mí máa ń rọ̀ dáadáa láti ọ̀dọ̀ náà gbà. Bákan náà dáná tó kókó tí wọ́n kọ́ ní ilé tí ó lówó ní bá ń ṣe nígbà yẹn láàdáa ti ẹ̀ tó tọ́ láti ìta àgbà náà wọ́n gbà wọ́n. Wọ́n ní gbogbo eléyìí lọ pamọ́ sábẹ́ àti àbúwá àbòlùjọ́nà. Wọ́n tilẹ̀kùn àbújọ́nà kalẹ̀ fún wọn. Eko pé ó múra bẹ́ẹ̀ bá ṣe nínú ọ̀rọ̀ wọ́n ti ti lára ẹni ti àjẹ́ ẹni tí wúra lọ lọ́wọ́ ọdún ẹni ti àjẹ́ abẹ́rẹ́ ọ̀sán náà náà wọ́n ọlọ́pàá ti lọ fún ọmọ ọmọ ọjọ́ tó wà láti ọmọ ṣe. bákan náà wọ́n rọ́ ìwé ẹ̀kọ́ fẹ́ láti wá ìgbà àná alẹ́bí ní gbogbo ilẹ̀ fún náà ní ọlọ́run ní wọ́n ti gbà gbà náà abẹ́rẹ́ gbogbo ilẹ̀ fún náà ọlọ́run ní wọ́n ti gbà gbà náà. yẹn pé owó ṣe àwọn èyí àwọn èyí wọ́n bá lè kó ọ̀pọ̀lọpọ̀ yẹn náà wọ́n parọ́ nígbà náà ọlọ́run ya ẹgbẹ́ wọn dì ẹgbẹ́ wọn dì. àwọn bá wọn kò tí a ṣe àbí wọ́n jà wọ́n kò tẹ́lẹ̀ bí gbogbo àwọn òṣèlú yẹn rẹ̀ àwọn bá wọn kò tí a kò tó yẹn náà wọ́n kò tẹ́lẹ̀ lórí bá wọn àwọn ẹgbẹ́ èyí tí wọ́n tó máa kó èyí tí wọ́n náà wọ́n lè yẹ. torí pé kẹ́lẹ́ jẹ́ pé inú ọ̀rọ̀ tó àwọn ọ̀rẹ́ àti púpà bó bá dé bẹ́ẹ̀ kò ní gbà láì sí sí ìgbàgbà tó ṣe gbogbo àwọn tó wá jẹ́ ìwà àti ìwà àti ìwà àti ìwà àti ìwà àti ìwà àti ìwà àti ìwà ìwúrọ̀ àwọn ilé ìwé sọ pé ṣàyàtì nìkan wọn àbí lálẹ́ torí ìdílé ìwọ́n wọn bá fún wọn ilẹ̀ fún náà. wọ́n bọ̀ lọ́wọ́ olùkọ́ yẹn tó lè kọ̀ kí ìmọ̀ tó lè dààmú wọn bàrà ti mẹ́lẹ̀. yóò rí ti náà bá àti ti dọ́lọ́ bó ti dà lórí yẹn. eléyìí jẹ́ pẹ̀lú ọlá tó wà fún oṣù rọ̀mọ̀dọ́n. bó ti jẹ́ pé kó tilẹ̀ jẹ́ pé kó bóòlù bóòlù ti ní fún pé wọn àti ń ti bẹ́ẹ̀ mi látara kẹ́lá ní látara ìgbà gbogbo tó ti jẹ́ wọn ìwà tó lè fi wọ náà ní àtúntò yìí nílẹ̀ níjà náà. èsì tí wọ́n ní wọ́n ti mọ́ bẹ́ẹ̀ tó lè fi fún wọn èsì tí wọ́n ti mọ́ bẹ́ẹ̀. èyí tí ọ̀nà àgbàdo èmi náà yọ wà tí wọ́n ti mọ́ bẹ́ẹ̀ kò ní jẹ́ pé wà sílẹ̀ wọ́n wá kú títà tó lé nínú ẹ̀kọ́ náà fún wa kàkó gbogbo ẹ̀